الحمد لله وكفى والصلاة والسلام على نبيه ورسوله المصطفى أما بعد السلام الله عليكم ورحمة الله وبركاته ننتقل إلى قوله سبحانه وتعالى هذا البرنامج أو هذا الموضوع من الشرك الاتجاه بالله من الشرك أن يستغيث بالله أو يجرى معه غيره وهو قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فارتدوا عند الله رزقا واعبدوه واشكروا له إليه ترجعون ibi tí a ti tẹ̀síwájú lábẹ́ ọ̀rọ̀ tí à ń bá فابتغوا عند الله الرزق ẹ máa wá àrùn rípò sí ọ̀dọ̀ náà wà àbúrò ẹ máa sin àlọ́ ọdún méjì wájú kóró ìlà ẹ máa dúpẹ́ fún ìlẹ́yìn ìgbòkè àwọn ọ̀rọ̀ rẹ̀ padà sí yàtọ̀ ìgbàlá ìgbàlá ìgbàlá ọlọ́run pa ẹrúfin rẹ̀ láti nínú ayé àti ìlú ayé ńkọ ìńdàgbò wájà pé kí wọ́n máa wá níbi kí gbọ́dọ̀ wò nìkan. lúnà máa ti wá yàtọ̀ sí gbogbo tó yàtọ̀ sí Allah. mimman la yamliku lahum rizqan mina samawati wal ardi shay'an. gbogbo tó sì yàtọ̀ sọ́lọ́ọ̀dá awúyí náà ni wọn ò kápá bóyá ní sánmà àbílẹ̀ lọ́lọ́run dá wọn sí òkápá kí wọ́n pèsè fún yàn nítorí kò mọ̀ torí rẹ̀ pàtàkì dìímù gbọ́rọ̀ gbígbé zọrùkù nínú yẹn nínú àyà gbígbé zọrùkù síwájú yẹn ní ńdà àlè àdàfi náà tẹ̀síìmù kátó wá sọ àrí object of the of the sentence it is a èyí ṣe àrísìkò sọyẹ fàbítàkù rísìkò òun la fẹ́ sọ àwa pe àrísìkò direct I I in the law. àwa sọ pé indàlọ a sì lè sọ pé fàbítàkù rísìkò indàlọ kájú indàlọ sẹ́yìn kàlùkàlà ń sẹ́kì ọ̀rọ̀ the dúró tọ́ ṣùgbọ́n tí ló bá tá a ti gbé indàlọ ìṣáájú kí object. I mean the object of a sentence kó tó receive subject ó túmọ̀ sí nǹkan kan pàtàkì òun náà ni àlèkìtọ̀ kò sẹ́nìkan tó lè di nǹkan àtọ́lọ́ kò sẹ́nìkan bẹ́ẹ̀ náà ni kí jẹ́ pé ìnámà kó ṣáájú àmọ́ fún náà ṣe àpẹẹrẹ àlèkìtọ̀ wàkọ́ọ̀lùhù wà àbùdù gbólóhùn tọ́lọ̀ sọ wípé ẹ máa sìn min hafilẹ̀ àmì alẹ́lẹ́kà ọ̀rọ̀ tó fẹjú òun la fi tẹ̀lé èyí tí ò fẹjú hafilẹ̀ àmì alẹ́lẹ́kà torí kí ni fàyín náà ti rọ́ọ̀rì torí pé wárí ti kì nínú ìbàdà nínú ìjọsìn mi ti amọ̀rọ̀ lọ́wọ́ bí ha nígbà tá a sọ pé fàtàkù ń dà lọ́wọ́ ẹ̀rí ìkọ̀ ẹ máa wá sí sọ́dọ̀ ọlọ́run ìbáàdà nìyí a ti tún wá pé wà á burú ìbáàdà kan nínú ìbàdà àti ní nígbà àkọ́kọ́ sọ yẹn wà á burú òun náà lè máa wá sí ìlú gbogbo nǹkan tá a bá pèlè sí atul am tẹ́lẹ̀ kejì yẹn fẹ́ ju ju kàkọ́ lọ atul am lè kà قال الإمام ابن كثير رحمه الله تعالى أفاد قال fàbíkàgò wọn wá bẹ̀rẹ̀ fàbíkàgò yìí nínú ọ̀rọ̀ wọn wọn ní ayé fàbíkàgò ẹ̀ máa wá ńdà lọ èrè kọ̀ ayé láńdà bẹ̀rẹ̀ ìtumọ̀ ńdà lọ èrè kọ̀ láńdà bẹ̀rẹ̀ ẹ̀ máa wá ní tòkòtò bẹ̀rẹ̀ lómi yàtọ̀ sí àlọ́ ní àná wòlíì máa lé kula torí kò olùkápá rẹ̀ wọ̀gọ́ ìrù wọlé ayé lè kù ṣe ẹni tí ìbá ṣe àwọn àpòkátà kankan nínú àsìkò ìdí fún yẹn. wà á dúdú wọ́n tún wọ́n ti tàfírò wà á dúdú ayé àpìlẹ́tù láwùn yẹn nígbà àdàtà wà dàrú láṣẹrí ìkàlà ẹtù jọ́sìn fún lóun nìkan tọkàntọkàn. wá kúrò wòlà ayé àlàmáàní àmàlẹ́kùn ẹtù pẹ́ fún lórí àwọn kẹ́tù ṣe fún yín ilẹ̀ yìí tó rúgbà ọ̀hún ayé yẹ́wọ́n mọ̀ ní ọ̀dọ́ rẹ̀ lẹ́gbàdà fún un nígbà táyé bá dọ̀tọ̀ àwùjá àzìkú là ábì lémi àmàlì yóò wá sọ gbogbo ẹ̀ tó ti ẹlẹ́nu àti ẹ̀rẹ̀ kọ́ọ̀lá wa kọ́ọ̀lùbù wà mọ́n ọ̀gọ́lù mi mọ̀ ìyẹ́dì ó mi dúni là yẹn sọ́ra tó láti ayé àkàrọ̀ sí kẹfà wà mọ́n ọ̀gọ́lù mi mọ̀ ìyẹ́dì ó mi dúni là yìí mọ́ من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم عداء وكانوا بعبادتهم كافرين àti wípé kò sí ẹni tí ó ṣìnà kò sí ẹni tó ṣìnà ju ẹni tí ó pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ju ẹni tí ó pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run nǹkan tí ìyóò kò jẹ́ nínú gbogbo ntọ́nà ọ̀bájá sí mí àti sí èmi náà. ẹni tí kò lè jẹ́ ẹni pé. tí ń pe nǹkan tí ò lè jẹ́ ní pé. títí di ọjọ́ ìkìyà mọ̀tayọ́ fi tán nǹkan náà ò lè dáhùn. bẹ́ẹ̀ ni àwọn náà jẹ́ onígbàgbéra nípa ìdíkù wọn. àbúrú tó ti àwọn náà lè gbé wọn fọ́nú ni wọ́n fi ń pe nǹkan náà torí pé nǹkan náà ò lè dáhùn títí di ọjọ́ ìkìyà mọ̀ wàyí dàrú kìrọ̀ náà kù. nígbà tí a bá kó àwọn ènìyàn jọ. tá a bá kó àwọn ènìyàn jọ lọ́jọ́ àlùkè àná. wọ́n yóò fi ọ̀tá fúnra wọn. àwọn tí wọ́n ń pè nǹkan àtàwọn nǹkan tí wọ́n ń pè àwọn tọ́lọ̀ ni wọ́n fọ́ ní fọ́ra tí ń pè nǹkan kan àtàwọn nǹkan tí wọ́n ń pè lábẹ̀mí àbí títí sábẹ̀mí wọ́n ó di ọ̀tá ara wọn lọ́jọ́ àlùkè àná. wọ́n yóò ti tako títì tí wọ́n ń sìn wọ́n. wọ́n tako títì táwọn kẹ̀kẹ́ ayakuna ahadun adalla mimman yad'un mimman yad'un ghayrahu wa akhbara annahu la yastajibu lahu ma talaba minhu ila yawm al-qiyamah ọlọ́run fi dídá ó lé ìdínílẹ̀ ìmọ̀nà ó lè jìnnà púpọ̀ tí gbogbo ẹni tí ń pè kankan wípé kò sẹ́nìkan tó kọlù ju ẹni tí ń pè kankan sí ìṣe àlọ́rù lọ yẹn pé kò sẹ́ni tó nù lónítàn lọ ọlọ́run tó fún wa nírò wípé ní tí wọ́n ń pè láyé tẹ̀jíìbò láru màtọ́lá bàmí kò lè dáhùn ìpè ìlàyé ọmọlẹ́kì yàrá wọ́n ní ààyà tàhún mọ̀kúnlámà yẹ̀dáyìn àwọ̀kúnlámà yúgán gbogbo nǹkan tí wọ́n bá ń pè lè dó nìlà ẹ̀kí sáàmì wọ̀lẹ̀ ayẹ̀tú ayẹ̀ta kàyí dàrúmù ó kárí kólàmà yóbiá gbogbo tí wọ́n ń pè lè dó nìlà tí ìbá ti ṣe àlọ́ ọlọ́ọ̀nìkan láyọ̀ tọ́tọ̀ ìyẹn ni wípé wọ́n lè máa pe màláìkà wọ́n lè máa pe ànábì wọ́n lè máa pe èèyàn wọ́n lè máa pè nǹkan tọ́lọ̀ ń dá sí ní àbẹ̀síkè ní gbogbo jẹ́ bá ti ń pè ẹni tí máa ń perú àwọn nǹkan bẹ́ẹ̀ àbírú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kò sẹ́ni tó kọ̀ jù wọ́n lọ. kama qala ta'ala sura seventeen aya fifty six al-Isra qul ud'u alladhina za'amtum min dunihi fala yamlikuna kashfa dhurri ankum wala tahwila. wípé sọ fún wọn. ẹ pé àwọn tí ẹ̀yin sọ pé olúwa ni lẹ́yìn rẹ̀. ẹ̀rí kan zàám tó wọn ò wọn ò ẹ̀rí pé mo máa sábà sọ pé wọn ò rí gbé kalẹ̀ ní Yorùbá dáadáa. àzáàmù ni ohun kan téèyàn rò tó kàn rò lọ́dọ̀ ààrẹ tí èsì ṣe kì lọ́dọ̀ ààrẹ ìgbẹ́ ọgbà tó kẹ́ mọ̀ pé kẹ́ tó dòdò. zàám tún záàmù yáàzùmù yáàzùmù ó lérò pé ó ṣe bí ọ̀rọ̀ yẹn ti lẹ látọ̀dọ̀ ẹni tá à ń fọ̀rọ̀ òun gan ti bì òun gan ti mà ó pọ̀ bẹ́ẹ̀ nínú alùpàrọ̀ kẹrin kó lè dúró yìí kí ni àyà kò lóde àwọn lẹ́bí náà tó kò sọ pé àlém tó kò sọ pé àrọ́ tó kò sọ pé tàkà pọ́k tó àwọn tẹ́ ẹ rò lọ́kàn yín tó ti jẹ́ tá a bá ti sọ bẹ́ẹ̀ sí òrò tí ẹ máa sọ pé you think I'm a, I'm a fool yẹn pé ṣé kò yẹ kọ́ ọ mọ̀ pé mọ́rìkì ẹ bá dàrú ẹni tó ń bá sọ̀rọ̀ orí rò dàrú tó ó wà ní ọ̀rọ̀ dáadáa kó ń bí ọ̀lẹ̀ ní ìnàzà á ń fún àwọn sẹ́yìn rò kó tó fi kẹ́ ẹ pè bẹ́ẹ̀ ń pè tí ó sì yẹ kẹ́ ẹ pè wọ́n ọ̀dà ẹ pè wọ́n nítorí wípé ọ̀là àyàmìlìkù náà wò lágbára kí ni láti mú nira kan lọ wọn kò sì lè yí padà síbò míì pé kó ti gbọ́mọ jẹ́ nǹkan mi àti gbọ́mọ jẹ́ tẹlómìí wọn ò lágbára ẹ̀. wọ́n fi hàn nílẹ̀ àyà sí afọ̀rọ̀ àtàwọn láyà tẹ̀jú wàhánà òhọ́ọ̀fìlù náà ń dà àárín ọkọ̀kọ́ ọlọ́run kan sí nǹkan yẹn ò lè dáhùn ẹlẹ́ẹ̀kejì ni pé rọ́ọ̀fìlù wọn dà àárín òun kò mọ̀ pé yẹn ń pè wọ́n sẹ́ni tí ó mọ̀ pé ń pè wọ́n ni ó dáhùn ibi tí wọ́n ń pè kò mọ̀ pé ń pè wọ́n òkúta tí wọ́n ń pè kò mọ̀ pé ń pè wọ́n òfin tí wọ́n ń pè kò mọ̀ pé èèyàn ń pè òun ẹ̀dá tí wọ́n ń pè kò mọ̀ pé èèyàn ń pè òun yálà wà láyé àdókì láyé ẹni tí wọ́n dápọ̀ ẹ̀ tí wọ́n ń pè pé wà lórílẹ̀‐èdè kan wọ́n ń pè lórílẹ̀‐èdè lórílẹ̀‐èdè táwa wà ẹ̀ onímọ̀ mìlíkà ti pé yóò dáhùn. wọ́n yíra ó fẹ́ràn náà tó tọ́wọ́ àdúgbò tó dàbí kéèyàn àmọ́ táwọn kó owó ìdájọ́ kẹ́hánú lẹ́hùn àdáa àwọn tí wọ́n ń pè wọ́n wà dọ̀tá wọn àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run mú yóò dọ̀tá àwọn tí ń pè wọ́n. ọ̀kẹ́ àánú mi ìgbà dábì ní káàkiri wọ́n wàá sọ pé àwọn takò ní àwọn òbí ẹ̀ka wọn. ọ̀tàná wà láti dà áyà tó kó làdáyé wọ́kó la mọ̀dẹ̀hóró. áyà ìkọ́ kárí gbogbo ẹni ń pè nǹkan kan lẹ́yìn àlọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n ń pè ní gómìnà قال أبو جعفر بن جرير بقوله وإذا أسر الناس كانوا لهم أعداء gbólóhùn wípé tó bá di tó bẹ̀rẹ̀ sí àná àwọn kan tí wọ́n pè lẹ́yìn ọlọ́wọ́ dọ̀tá wọn nínú ìmọ̀ta dápọ̀ ìbẹ́ni àfihàn yàkóòlù tààlà bíkìrò ọlọ́ọ̀bá wa tóbi tóbi bẹ́ẹ̀ fún ọba yìí pé wọ́n yíra jẹ́mà náà tó ìyẹ́wò ìfìyàrá tá a bá fáwọn ènìyàn lọ́jọ́ ìfìyàrá kì í lọ́ọ́ fi fèsì fà láàyè ìṣirò kẹ́rẹ́tì hábi lè àárín àtúndẹ́tì ẹ̀dẹ̀hónà hábi lómi yàrá màdá gbogbo àwọn òkà tí wọ́n pè láyé àbáwọn èèyàn tí wọ́n pè láyé ó dọ̀tà wọn àbáwọn ànábì ọlọ́run àti báwọn èrí yẹn wá ní alùpùpù nínú alùpùpù àlàlẹ́ ìlú ìbọ̀lọ́ lè àdéhùn ètò òdì dọ̀tà wọn gbogbo tí wọ́n pè ó dọ̀tà wọn tí ń pè wọn ètò òdì dọ̀tà wọn ni pé yẹtàbàrà ó yẹtàbàrà ó nàní wọ́n yọ wọ́n yọ tẹ̀ lára ẹni ń sìn wọ́n èyí tó ọlọ́run àmọ́ wá èyí tó ẹ̀ka míì tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run àmọ́ ẹ̀rí ẹ̀wà. yẹtàbàrà òun náà nìmú wàkánú ní ìbàdà fi ń kàfìrí yàkúlù tàhálà dìkìrú wàkánà ti àlè àdúgbò lẹ́bi àbòdó ní àwọn òfà ó pé báwọn òòtà ó sọ lọ́jọ́ àlùkìyámọ̀ ni pé mọ́ àmọ́rí náà ní ìgbà àdáṣì náà a pàṣẹ pé kí wọ́n sì wá ẹ̀wọ̀n bọ̀ wà láṣà òru náà ìgbà àdáṣì ní ìyá náà a ti mà pé wọ́n sì wá. Bóyá tàbàrọ̀ náà ilé yìí ayọwọ́jọ tẹ̀kọ́ lára wọn sọ́dọ̀ wọ́ ọlọ́run afárá tiwọ́ ọlọ́run ẹlẹ́dàá wa. tàbàwọ́nà ìléka nínú yàrá padà afárá tí wọ́n ọlọ́run ẹlẹ́dàá wa àmọ́ kankan pa wọn. ẹ̀jẹ̀ á ọ̀pọ̀ nínú àwọn ẹ̀rí nínú tó àgbà nípa ìbáyà àtàwọn sí ìlú ìkú. ويوم يحشرهم وما يعملون من دون الله نعم آية آية أعنتم أن ذلك ìbẹ̀rẹ̀ àásùn abúlákùn ìbáyé twenty five. àti pé ọjọ́ tí yóò ọjọ́ tí yóò bá kó wọn jọ àti ohun tí wọ́n sì lẹ́yìn ọlọ́run nítorí náà àwọn yóò bá sọ pé ǹjẹ́ ẹ̀yin yẹn ẹ̀yin yẹn ti àwọn ẹrúsìn ní ìwọ̀nyí lọ́nà àbí àwọn fúnra wọn ló ti ra ara wọn lọ́nà. wọ́n yóò sura twenty five yìí láti àyà seventeen sí eighteen wàyọ́ máa yà kúrò mú wà máa yà àbòrò náà ní dúró ní láàyè fàyàkó náà. àti pé àti wípé ọjọ́ tí yóò bá kó wọn jọ lọ́jọ́ àlùkìyà mi. àti àwọn tí wọ́n sì lẹ́yìn ọlọ́run. wà máa yà àbòrò náà ní dúró ní láà àtàwọn ọ̀fà tí wọ́n sì lẹ́yìn ọlọ́run. ẹ̀rí àkọ́kọ́ là mú àyè ọlọ́run fún àwọn àdéhùn sí ń pè kankan lẹ́yìn ọlọ́run àti ọlẹ́ẹ̀kan gbogbo ní a bá ìbáṣe àwọ̀ ọdún wọn pè kàn ní àlọ eléyìí náà kò sí ní orí ọmọ lára lára ìdáàfọn ọjọ́ ti ní bá àná wọn pè ní àlọ kì í sọgbọ pè ní àlọ àwọn ìdá pè ní àlọ àwùjọ òun náà náà kò jọ ọwọ́ àtúntà kò túmọ̀ sí pé bá pèsè kan lọ́lọ́ pípè tí wọ́n pè lọ́wọ́ ọ̀dọ̀ lọ torí ẹ̀ ní pípè tí wọ́n pè yín sá mọ́ríàmà lọ́lọ́wọ́ ní òkútọ́dọ̀ lọ torí rẹ̀ yóò fi bọ́wọ́ yóò fi bọ́ yọwọ́ yọ ẹ̀kọ́ lára àwọn ẹlẹ́jọ́ bẹ̀rẹ̀ sí yá mi lọ́jọ́ náà ọlọ́run sọ wípé àánsùn. mo jẹ́ ìyẹn ti àbárúfin wọ̀nyí lọ́nà. lẹ́yìn lẹ sì wọ́n lọ́nà. àbí àwọn fúnra wọn ló ti ara wọn lọ́nà. àbáwọn ni wọ́n ti nà. àbúrò dọ́lù tẹ̀lé àbáwọn ni wọ́n ti nà tẹ̀lé kaba yìí kọ́ọ̀lù subahana àwọn ọ̀tá wù pé nímọ̀ ọ̀wọ́ náà. kò sọ fún wa pé kí á mú alátìlẹyìn tẹ́lẹ̀yìn rẹ. a lè pe nǹkan ní ilẹ̀ àwa gbẹ́gbẹ́ a lè pe nǹkan ní ilẹ̀ yìí wọn náà. náà. ṣùgbọ́n ìrẹ́ náà ni okun wọn ní ìgbádùn. okun wọn ní ìgbádùn. àti àwọn bàbá wọn. oṣù fún àwọn bàbá wọn ní ìgbádùn ayé fún wọn torí bẹ́ẹ̀ ni kí ni. títí wọ́n fi gbàgbé rẹ̀. nọ́ọ̀sì bíkì wọ́n fi gbàgbé kó ó sì hàn. tí wọ́n sì fi jẹ́ ẹ̀yẹ̀ ìparun. wàkánù fọ́ọ̀mù búra búra lóye bí èèyàn bá dídá ní tọ́lọ̀ èèyàn ẹ máa gbóòórùn òun ní tọ́lọ̀ bá ń tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ ìbínú ẹ máa gbóòórùn òun láì mọ̀túmọ̀ ẹ sì máa gbóòórùn ẹ̀ níbi tọ́lọ̀ ti gbọ́rọ̀ kalẹ̀ nínú sọ́ọ̀tù sọ̀rọ̀ àlọ́ ní àwọn èèyàn kan tí wọ́n ta àpè láyé tí wọ́n jẹ́ pé tí wọ́n tẹ́lẹ̀ kò mìíràn sí ìwọ̀n wọn lọ fàyín náà làwọn mọ̀ ní kẹta ń dán ká tẹ̀lifí ẹ̀ máa wá ní ìròyìn o ẹ̀ máa wá ní dictionary ìtẹ̀lé líle tí mo ọlọ́run wà kánú kọ́ ọmọ gbòòrò. bẹ́ẹ̀ náà wà lọ́jọ́ ọ̀rọ̀ gbà ní ọ̀dọ̀ pé nígbà tó jẹ́ pé nù èdè Yorùbá ni wọ́n jẹ́ èèyàn kan tó burú tó bá sì lórúkọ àwọn àwọn náà. Ayà kan mo wá fẹ́ ká kọ́kọ́ lọ sí ibi ṣọ́ọ̀tì náà yìí dáa. وإذ قال الله يا عيسى ابن مريم وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني أأنت قلت للناس اتخذوني وأمي الله قال سبحانك ما يكون أن أقول ما ليس به حق إن قلت وقد علمته تعلم ما في já gbé látòrí ìyínsá aléìsàlá ẹ̀dá ọlọ́run abala bíi tiwa ni ẹlẹ́nu ànábì ọlọ́run ó ń bẹ nínú àwọn táwọn èèyàn kan tù ọlọ́run á ní tó bá dúró gbọdọ̀ sí àná àti kàtán nínú àyàtà kàtán nínú ìlú pé gbogbo àwọn tí wọ́n sìn àtàwọn tó sìn wọ́n á fún wọn gbọdọ̀ sí àná. ọ̀rọ̀ ó yẹ̀dú lálẹ́kì àmọ́ tó wọ náà tó wọ náà kẹ́ni tó parun tó parun ọmọ àgbẹ̀ náà tó wà náà tọ́rọ́ bá wa lóyìn ara rẹ̀ tó òun ti sọ̀bà alábòsí ọ̀rọ̀ ó ti tán kẹ́ni tó ó ti tọ́mọ náà ọlọ́run ọlọ́run abilé rè bọ́ọ̀lù ọ̀sùn lè ní ẹ̀ máa ń kà. àti nígbà tí ọlọ́run wí pé ìwọ ìfọ ọmọ mariam. ìwọ ìfọ ọmọ mariam. ìwọ ìwọ ni o sọ fún àwọn ènìyàn pé ẹ mú èmi àtìyá mi ní ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run bí. wọ́n mú ìfọ ọmọ mariam àtìyá rẹ̀ lọ́lọ́run àbí òun lọ́lọ́run láyé láyé gbàjọ wà tí wọ́n mú lọ́lọ́ àbí òun lọ́lọ́ wọ́n mú lọ́lọ́run. wọn ò pamọ́ àwọn tó mú lọ́nà mú lọ́nà wọn ò pamọ́ ọ̀rẹ́ yóò àmọ́ padà ìbéèrè tọ́lọ̀ béèrè yẹn ìbéèrè ọmọ èèyàn ń bà pé ọlọ́run alámọ̀tán lọ́lọ́run èyí sì béèrè tọ́lọ́run tí ìmọ̀ ọ́n sí ìbéèrè ẹni tó tó ọlọ́run ìfẹ̀sí nǹkan tẹ̀ mọ́ hàn sí. à ń tàbíkà lè náà sí ìtàkìdú ní wà ó ti yá ìlà àìní nínú ìlà. ǹjẹ́ ìwọ lọ aṣọ fáwọn èèyàn pé ẹ mi lọ́lọ́run yàtọ̀ fẹ́lẹ́ dàbí ẹ̀dẹ̀ níwájú. Ìsá wípé. Ìsá ó dáhùn. Mímọ́ rẹ̀. Subahana. Kò tọ́ fún mi láti sọ ohun tí èmi kò ní ẹ̀tọ́ sí láti sọ. Ẹ̀dẹ̀ níwájú. Bí èmi bá sọ ọ́ ní pàápàá. Kò tọ́ fún mi kí n sọ tí n ò lẹ́tọ̀ọ́ láti sọ àti pé bí mo bá sọ bẹ́ẹ̀. Ìwọ yóò sùn náà. Kọ̀ọ̀kọ́ dé àlè ta tẹ̀rí kó alábàtàn lọ́nà. Ìwọ ọlọ́run bá mi tó fi mí léèrè tó bá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ bàkọ́ ní àlè ta ó fi máa èyí so ní ìmọ̀ yóò ní jáde náà. ni ọmọ tí ń bẹ nínú ọkàn. ọmọ tí ń bẹ nínú ọkàn mi. èmi kò sí mọ́ tí ń bẹ nínú ọkàn. wàlá àlàbò máa bí iná sí èmi ò mọ tí ń bẹ nínú ọkàn rẹ̀ lọ wọ́n Èmi kò sọ kíní kan fún wọn. Èmi ò sọ fún wọn o. Bí kò ṣe ohun tí ó pa mí láṣẹ fún mi. Bí ò ṣe tí ó pa mí láṣẹ kíni kan náà fi yé mi. Ẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Olúwa mi. Ẹ̀sìn Ọlọ́run Olúwa mi àtolúwa ẹ̀yìn náà. Ọ̀la ìwà ti wà nínú ìdílé. Lọ̀pọ̀lọpọ̀ nígbà tí láàmú lónìí. Bó ti wà nínú ìdílù táwọn ń sá mọ́ríámù yẹn. Tó jẹ́ New Testament ti Musa alayhi salam ní old testament gbogbo àwọn kíra ìlọ́nà ọba dá ọkọ̀ náà lọ́kọ̀ láti tẹ̀lé ẹ̀sìn olówó àmì ẹ̀sìn olówó àmì ẹni tó dá mi tó ti tẹ̀lé náà èyí tá ní salam ó ní ìdí owó fún wọn nìyẹn a sì wá bírèkì gbogbo ọ̀rọ̀ ẹ̀ pátápátá kódà nínú ìyí ìjówí náà nìyẹn wọ́n bá dé pé wọ́n máa ṣe àmì sọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa sàmì sí gbogbo èèyàn nínú gbogbo tó sọ pátápátá nínú ọ̀rọ̀ tiẹ̀ tó jọ mọ́ tàwọ́kìn ẹ̀sìn olúwa tó dá mi àtẹ̀yìn náà ní sáfù mọ́ inú tá à ń yìí náà a ti koran wọ́n bẹ̀rẹ̀ koran tó wá jẹ́ lọ náà náà tó wá kọ̀ fáàmù tó wá sọ sísọ̀kalẹ̀ rẹ̀ wá sọ ẹ̀sìn ní pípé torí pé kò sí kíra sí ọlọ́run sọ̀kalẹ̀ ní sánmà tó fáwọn ànábì àlẹ́ ìmọ̀sálá tó sọ̀lá sálùkùrá ní òkè ìgbà. tẹ̀lé bàbá yìí. ló fi jẹ́ pé kò sí ìkànnì tó sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn àlùkùrá tó ló tẹ̀tẹ̀ máa wá sọ̀rọ̀ àlùkùrá sí mọ́. máa kún tùlábó ńlá máa àmọ́ǹtà ní ebì yìí tàwíìlù táǹkà yìí tàbí dára wa lẹ́kọ̀ọ́ yìí lọ́lọ́kùn olúwa àwọn ànábì àlejò sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ pé ẹlọ́bì jíjẹ́ fún àwọn ìjọ yìí lámà àbúdà bíi ákè ìmọ̀tọ̀ òkọ́bà kan fẹ́ kájọ ẹ̀kọ́ lórí ìgbà àti ọ̀lọ́ gbogbo ànájọ ọlọ́ọ̀lọ́rọ̀ tó lé náà nínú wọn ni nípa mariam yóò àwọn adáwọ̀ ẹ̀ padà lọ́jọ́ bẹ̀rẹ̀ kíá ní tó oṣù ni mo ti tẹ́ rẹ̀. mọ́kúlù làmú ńlá mọ́ àrùn àmì ìlú bá rọ́bẹ̀ rọ̀bà kan ẹ̀sẹ̀ síwájú pàkóso àyẹ̀wò ṣẹlẹ̀ ìdá. èmi jẹ́ ẹlẹ́rìí lórí wọn nígbà tí mo fẹ́ láàrin wọn. nígbà tí mo wà láàrin wọn wọn mo jẹ́rìí tí wọ́n sìn ọ́ sẹ́rí ìdá. mo jẹ́rìí pé lójú ayé wọn àpè lọ́lọ́ wọn ò sọ tí wọ́n ń sìn lójú ayé nígbà tí mo wà lọ́dọ̀ wọn òtún náà tún bá àwọn ànábì ọlọ́run ọmọ kọ̀kọ̀ nígbà tí mo wà láyé kóńtù ṣẹ̀yídá àlè kóńtù kéde wà kóńtù àlè ṣẹ̀yídá mẹ́rin tó fi nígbà tí mo wà láàrin wọn mo rí bí wọ́n ti sìn ọ́ ní àwọn tó gba tọ́ lọ́hùn látara rẹ̀ ní wúyẹn o tí wọ́n sìn wọ́n lọ́hùn ẹ tẹ̀síwájú alákùnrin àtàwọn afẹ́ ìtàgé. ṣùgbọ́n nígbà tí o pa ní ìrẹ́ni ọjọ́ olùṣọ́ lórí wọn. tàwọn afẹ́ ìtàgé wọn ọmọdé wọn ti tún bẹ̀ wọn ọ̀nà mẹ́rin ló wà nínú alukura kẹlẹ̀ tó àmọ́ alukura ti jẹ́rìí sí láàyè mi pé àpá àwọn míì náà tí wọ́n máa ń sọ wípé lúkà mọ́lẹ́mọ̀ ti kú wọ́n máa ń lo ayé àìsàn ọlọ́run ti jẹ́ ká mọ̀ tó wọ́n máa ń lọ sí ìlú tàṣáàdì àìsàn tó rà kẹta ayà kẹta wàlẹ́yìn náà dínkù lórí ìlú tó égún فيتبعون ما تشابه منه tàwáfà náà jẹ́ kápá yẹn ló lọ àtìmọ̀tìmọ̀ ti kàn. Téèyàn bá ti ní ìmọ̀ ẹ̀sísẹ́ǹsì ẹ̀sísẹ́ǹsì mọ́ bí ikú náà ní ìmọ̀ ṣe lè fi. Ìyẹn táwọn ọmọdé àmọ̀ kò ẹ̀sísì mọ́ láyé tá wà. Sọ́yé ìtumọ̀ ẹ̀ ní tàwáfà mi. Pẹ̀lú ẹ̀rí wípé Ọlọ́run sàlàyé bó fi jẹ́ tí òfin ẹ̀sísì láyé yìí. Àwa sì tún lẹ́rìí kan tó jẹ́ gbàkọ́gbìn. àwọn jẹ́ gan ni lọ́dọ̀ wọn ní ọmọ bẹ́ẹ̀sì tiẹ̀ tí wọ́n sọ lẹ́nu pé ìfà mọ́ríàmù padà bọ̀ bọ̀tà wa lálẹ́ ìrírí ti lọ́wọ́ pé ń padà bọ̀ ẹ̀rí ti lọ́wọ́ pé ń padà bọ̀ ló jẹ́ ká mọ sí wá sábà ní bá sọ fún padà bọ̀ ẹlòmí lè sọ fún padà bọ̀ ọ́ àwọn sọ pé bẹ́ẹ̀ ni sọ̀tún mẹ́rin ẹ̀rí síbọ̀ wá sí gangan wá nínú àkọsílẹ̀ àwa la níyì àwa la tún mẹ́rin kan tó lágbára tí ò sí nínú tíra tọ́lọ̀ fún isa mọ́ríàm alẹ́ ìsàlá oníbà tẹ́bí ìtàn rẹ̀ tó tọ́lọ̀ mọ́ríàm súrà òdìní súrà tó jẹ́ pé ó pọ̀ ìyá tó ní mọ́ríàm làbí mọ́rúkọ súrà yẹn sóràtò mọ́ríyà sóra nineteen bá a ṣe bí tóbi sọ̀rọ̀ nígbà tí wọ́n ti gẹ́lẹ́ lọ́jọ́ tí wọ́n bí kò sínú ẹ̀rí kò sínú tẹ́lá tá a bó sọ àmọ́dé àmọ́ àtàn nígbà tó dà níjọ lọ inú àlùkò àmọ́ wa tò dídéèsì yìí sọ mọ́ríyà inú àlùkò àmọ́ láti lè rí àwa náà lè sọ̀rọ̀ ẹ̀ yóò mọ̀ yẹ lómi lẹ́nu pé kí ni sàfà yẹn kí ni ṣe ẹni tí sọ̀rọ̀ yìí tí mi ń mẹ́nu bá nípa mọ́ríàmù because nípa mọ́ríàmù ní àwà àwa láti kébi àwa láti ju gbogbo ẹnikẹ́ni lọ nígbà tí wọ́n sọ wípé wọ́n sọ bá nẹ́ẹ̀mí sọlọ́lọ́ ọ̀gá ọ̀sọ́là nígbà tí wọ́n wọ mọ̀dínà sọlọ́lọ́ ọ̀gá ọ̀sọ́là bá bá wọn yàwó kù tí wọ́n fi ọdún kan wọ́n kan ọwọ́ ní òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run fọlá ní kí ni wọ́n ń ṣe àjọyọ̀ yẹn sí wọ́n ní wọ́n ń yọ àwọn júù wọ́n yọ̀ pé wọ́n ń fi ìrántí ọjọ́ sí ọlọ́run la mọ́sá níbi ogun pè àwọn tó ní wọ́n ti yẹ àjọ yẹn sọ́tọ̀ ọjọ́ kẹsàn-án tó jẹ́ ti oṣù Muharram tó ti kọjá lọ oṣù kìíní ọdún kí ló ti tẹ́ lọ́run ráwí. sallallahu alaihi wasallam ó ní àní àhápò mi èmi mo ní mọ́tà jù wọ́n lọ ẹ̀yin náà ẹ máa gba ààwẹ̀ ọjọ́ kẹsàn yẹn ṣùgbọ́n torí kíkí ó lè má dàbí tiwọn fàtúùmù yẹ ọmọ kọ́ńtà wà ó a dà ẹ̀yin ẹgbẹ́ àwọn kan lè fọ́ ọ ọjọ́ kẹwàá kọ́ ni ọjọ́ ẹ̀yin ẹgbẹ́ àwọn ọjọ́ kan ṣáájú ọjọ́ kẹwàá yẹn kọ́ wá jẹ́ méjì tẹ́ ẹ̀ bá ọjọ́ kan ṣáájú ọjọ́ kẹwàá yẹn ẹgbẹ́ àwọn ọjọ́ kan lẹ́yìn ọjọ́ kẹwàá yẹn eléyìí rọra ju dáná nígbà ọ̀rọ̀ ẹni pé èmi ni mo bá kàn sí àwọn ojú ìlú ó kàn sí lọ ọlọ́run lórí la ló ń nínú èmi ló yẹ kí n kí n máa ṣe bẹ́ẹ̀. torí pé ọmọ ìyá làwọn ànábì ọlọ́wọ́ àlẹ́ ìmùsọ̀láàtù ọ̀sọ̀lá. nígbà tó o ti mú mi kúrò lórí ilẹ̀ bá a ti jí bẹ̀rù nígbà tó o ti mú mi kúrò alágbọ̀n àtàwà fáìtà rẹ̀ nígbà tó o ti mú mi kúrò lórí ilẹ̀ rí pamọ́lẹ́gbọ̀n sí lórí ilẹ̀ táwa ẹ̀ báyìí. níbo ló wà ọlọ́run ní gbogbo èlò kìí tí gbogbo ayé bá gbàgbọ́ wípé isa ọlọ́yà náà ò tí ì kú ní bá a ti sọ̀rọ̀ yìí kò sí kankan mi ìmọ̀ tó kọ̀wé ìdáyà ti dá. torí àdìsọ́ kan kó ti kú ó sì dìde olóbi ẹ̀sìn mi. sọ̀rọ̀ bá ti lè yé pé òdodo lọ̀rọ̀ yìí pé kò sí ìkú gbogbo tó rọ̀ mọ́ ikú yẹn tí ò ti sí mọ́ kò sí nǹkan mi ìdí bẹ̀rẹ̀ máa rẹ̀ náà. orí àjọ kan lágbára o àdìsọ́kàn ni gbogbo ọmọ adámọ̀ tó ń ṣe ti ṣe láyé ẹtí sẹ̀sìn òdodo àtẹ̀tí òsẹ̀sìn òdodo àdìsọ́kàn ló kù. ìjọba sọ pé èèyàn kan pé ń sọ ọmọdé náà ò tí ì kú ẹ̀mí rẹ̀ ò tí ì bọ́ orí yóò padà kú bọ́ ọmọ adámọ̀ tí náà kú bó bá rí ìnáwó lẹ́yìn yẹn o. níbi tó wú ọlọ́kẹ́ lómi ìdè. tó bá rí ìbọn ó lè yìnyín ìkíni wí bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ náà wà sí i ó sì kílíà nínú táàfìrán mọ́tà táàfìrán ní táwọn mọ́ríàmù náà yí pé wọ́n pa ó sì kílíà nínú alukuran lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n mọ̀ sí fún tẹ̀dọ́ ẹ̀ wọ́n ti jó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lórí yẹn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n nítorí ọba ti rọ̀ lọ́rùn nínú àwa tá a jẹ́ mọ́tò rí ẹlòmíì ta kọ̀ọ̀rọ̀ àná lọ́sẹ̀ láti bẹ̀rẹ̀ nípa ẹlòmíì ta lóṣù lọ́sẹ̀ méjì ẹlòmíì ta tán lóṣù kan ẹlòmíì ta tán lóṣù méjì ló wá tẹ̀sẹ̀ fún rẹ̀ ẹlòmíì ò ka ìdí ẹnu ẹlòmíì tó gbé ìdí lù lọ́wọ́ òyìn ká tán ní kọ̀ọ̀kan bá ti gbọ̀bà láyé tó ń kó láyé nínú orí ńlá náà tọ́lọ́ bá ti mú wa nìyí làwọn tó wọn béèrè lọ́wọ́ àwọn àfa àlàó lọ́wọ́ àwọn olùmọ̀ làwọn ẹbí tẹ̀lé èèyàn ní tẹ̀lé bí ìgbà tẹ́yà afọ́jú tẹ̀ ní ìgbà táwọn afọ́jú tẹ̀ tẹ̀. wọ́n tàlẹ́ jẹ́ ní tó ṣe kankan rẹ̀ ló sọ̀rọ̀ kan nínú Islam kò sí ló sọ̀rọ̀ kò sí ló ti lè gbé ó gbé mẹ́ta rí wọ́n wọ́n bá sọ. bẹ́ẹ̀ rí wípé Al-Qur'an ń bẹ lọ́kàn àtọkọlọ àwọn èèyàn nígbà yà àwọn èèyàn ẹni tó há Qur'an kò lè kọ́gbọ́n òun tó bá pe fún àríwá kí ni ó tẹ̀lẹ̀ wọ́n pè látẹ̀yìn yìí tó mọ̀ gbọ́ pé wọ́n ti ti pè tí ò bá tètè gbọ́ tí wọ́n yóò dùn ún kò ní lọ. tó bá parí ayà sí ọlọ́ọ̀bọ̀ fúrú rọ̀hìn ọlọ́ọ̀bọ̀ fúrú rọ̀hìn tó jẹ́ pé ọlọ́ọ̀ àlímú. wọ̀kú tọ́lọ́ náà kọ́ni gbogbo ẹ̀ fún òní tó lọ fún òní pé má sì hàn lè pé ẹ bá ìjọba lọ ọlọ́run ní gbogbo ẹ̀ rárá o wọ́n o. gbogbo àwọn èèyàn láyé nínú ọmọ nínú àwọn nínú ẹ̀sìn kò sẹ́ni ò lè bí wọn. wọn ò sì lè mú kankan wá pé wọ́n là kalẹ̀ lọ́nà òun pẹ̀lẹ́ sí i àwọn yóò ta. ara orí ńlá nà tọ́lọ̀ nǹkan ṣe fún adáàdú pẹ́ sínú lẹ́sẹ̀ fi jẹ́ sí ló fi sẹ́kù. bàlámà àtàwọn ọ̀pẹ́ ìtàjì nígbà tí wọ́n náà bá ti gbé ní kúrò lórí ilẹ̀ àdúgbò ti mú mi kúrò lórí ilẹ̀ fún tàǹtà rọ̀kì bàálù ìyá ni ọlọ́run bá tó mọ̀ nípa wọn bí wọ́n ti pè mí lọ́lọ́run wọ́n ọlọ́run bá mọ̀ sí. àbákan pẹ̀pẹ́ rárá kò tó ká pè lọ́lọ́run wọn lọ́ọ́ máa rẹ̀ mí. mo ká yà kan lónìí tóra ní tóra iná láti kà àwọn yàrá kan tó ní àná àfìbáwò àdínáwò lọ́wọ́ àfìbáwò aláyọ̀fẹ́ ọlọ́run wá ọmọ rẹ̀ sí wa olùkọ́nìmọ̀ ló hàn bí ló fún un ní ìlú gbogbo ara tó wá ní ilé láyé ẹbí bá wọn ará ayé fara kíní ló nira ayé kò yẹ kó níbẹ̀ nínú ọpọlọ kò yẹ kó níbẹ̀ ẹ bá ti dáwọ́ ní kankan báyìí rẹ́díìmì ìdílé ẹ̀kọ́ náà jẹ́ rẹ́díìmì gbogbo tẹ bá rò lórí pẹ̀jọ́ kan náà mo fẹ́ lọ́lá pọ̀ sí mọ́ ni mo fẹ́ lọ́wọ́ pọ̀ sí mọ́ ni mo fẹ́ dé kò bá pọ̀ sí mọ́ níbẹ̀ rẹ́gímẹ̀tì lọ́yẹ̀ kó máa jẹ́ torí pé táwọn èèyàn tí èèyàn bí tí wọ́n jọ́ mi èèyàn tí wọ́n fẹ́ tó yé gbogbo nǹkan láwọn èèyàn tí pàápàá jù láwùjọ tá a wà yìí àwọn àtàwọn ọmọ wọn ni wọ́n jọ gbogbo ọ̀rọ̀ yìí o àwọn àtàwọn ọmọ wọn ni wọ́n jọ ní nínú èròǹgbà tí wọ́n ọ̀rọ̀ ìlà rẹ̀ àtọ́lọ̀ bàbá tó lóra rẹ̀ ọmọ wọn ìdá àmọ́ ẹni tó jìnnà tí jọ wọn lọ ìdààmú bá ẹni tó jìnnà tí jọ wọn lọ

bọ́ọ̀ lẹ pé òfin àṣẹlẹ́sìn dàrí nígbà tó ti kọ́ ọmọ yẹn yá kékeré ni òfin kankan ní wọn lórí ìyá ẹni tó sẹ́kù tó tóbìnrin kò kóòtù mẹ́ta tó náà ti lọ. òṣìṣẹ́ ọlọ́run ti fún ní ìrò pé ó ní mo fẹ́ sọ̀rọ̀ lójì ọ alákọ̀ọ́kọ́ ti tí ńlọ fún Fatima Fatima wa ó ó ó ó ó máa yẹ níbi ọ̀rọ̀ kan ojú ẹ̀ kọ́lẹ́ lọ́wọ́ bí ọ̀kan àyìn kàrọ̀ bí aláwọ̀ sára mi rèé pé kí ló dùjọ́ náà wà lọ dùjọ́ náà tó wà ní títẹ̀ kó ti sọ̀rọ̀ fún yìí ó ní tó sọ fún mi tí mú mi dùn sí mi pé wọ́n ní èmi ní kọ́ wa bá wọn sáà balẹ̀ sí. حول ولا قوة إلا بالله فأنت لا يولي يقول كما تقول في هذا الكوكو لا يكون ضمان òjísé ọlọ́run wa ọ̀nàbọ̀ọ̀dà aláàárín ọ̀pẹ̀lẹ̀ àpèjúwe kan tọ́lọ̀ fi ní kí ẹ̀sìn ojú ọ̀pọ̀. tó bá jẹ fáwọn ọmọ rẹ̀ ń bẹ láyé yóò kọ́kọ́ níbà tó bá jẹ fáwọn bàbá náà yóò jẹ kàlífà tó jẹ fáwọn ọmọ náà ló tẹ̀lé yóò kọ́kọ́ níbà láì jẹ́ kó ti tọ́lọ́ ní ọmọ láyé láàrin àwọn sọ̀háàbà tó jẹ kàlífà ọkọ̀kọ́ níbà kan àdó olùwà ọlọ́run tó tò láì ti kọ́ ọmọ ànábì bẹ̀ láàrin kátó wá sọ pé ọmọ àlọ́ lórí ayé. ọlọ́run wá ní intro àti ìbìkù báńkà. bí o bá jẹ wọ́n níyà. tó o bá jẹ wọ́n níyà. dájúdájú olùjọ́sìn rẹ̀. látẹnu ìgbà mọ́ríámọ́ nìyẹn tó o bá jẹ wọ́n níyà fàyè náà wọ́n fi rí dára dún. dájúdájú olùjọ́sìn rẹ̀ ni wọ́n. ẹrú rẹ̀ ni wọ́n. ẹrú rẹ̀ olùjọ́sìn fún ọ ni wọ́n wà ní sáwọ bírí sáwọ tó o bá ti forí jì wọ́n. dájúdájú ìrẹ́ náà ni alágbára ọlọ́gbọ́n. ọ̀kápá bẹ́ẹ̀ kò forí jì wọ́n ọba elétòsí ni wọn lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n. ẹ̀ka tó wájú ọlọ́wọ́ ara yẹ ọmọ ya ń pa ọ̀sán ọ̀dí kéèyàn tó ti kó wọn. ọlọ́wọ́ ọ̀dọ̀ fún wọn pé ọjọ́ yìí ọjọ́ àbìkí àtọ̀ yìí ni òdodo. àwọn olódodo yóò ṣe wọ́n ní orí. òdodo yóò ṣe àwọn olódodo lóore. náà. àwọn àgbà ìbẹ̀rẹ̀ á gbẹ fún wọn. a kò gbọ́dọ̀ àdẹ̀ra tí àwọn olùsọ̀rọ̀ nípa rẹ̀. gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀. wọ́n yóò máa bẹ nínú rẹ̀ láéláé. náà. Ọlọ́run yóò yọ̀lú sí wọn. Ọlọ́run yọ̀lú sí wọn. Àwọn náà yóò yọ̀lú sí. Àwọn náà yọ̀lú sí Ọlọ́run jẹ́ fún wọn. Èrè jẹ́ tó tóbi nìyẹn. Ìlà ìlú fi sàmà wá tó àlàáfíà wà máa fi hìn. Ṣé Ọlọ́run ní ìjọba sánmà àtìlẹ̀? Ọlọ́run ní ìjọba sánmà àtìlẹ̀ àtúgbò tí mi láàrin sánmà àtìlẹ̀. Ó sì ní alágbára lórí òkú. Alágbára lórí òkú. Ní ní sọmọ Mọ́ríà náà bá rí wọ́n ti bọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà but for the purpose of clarification kíkẹ́ lè mọ̀ pé ẹni tẹ́ ẹ kò bẹ́ẹ̀ òwe rẹ̀ bẹ́ẹ̀ kò sì fi lọ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ó yẹ ti láyé àwọn náà ló fi yẹ ti láyé ìjẹ́ bá gbọ́ káta yé yẹn bẹ́ẹ̀ ó náà ló fi yẹ sí i. ọ̀kan nìyẹn ẹ jẹ́ ká lọ síbi àwọn ẹ̀dá kan tí kì í tà wá fún ìtọ́mọ adámọ̀ sọ́ọ̀bù sábà yìí látàyà pàtó wa. kì í kọ́ ọmọdé àmọ̀ sílẹ̀ àbá àdókìlẹ̀ à tí n bá fẹ́ fẹ́ lójú sí àbá tó lọ sínú sóra yìí àyà seventy one seventy two seventy three seventy four seventy five sọyìn tọ́lọ̀ nǹkan fún abẹ́ pé òun àtúnyà rẹ̀ kọ́ lọ́wọ́ èyí tẹ̀ ń sùn wọn lọ́wọ́ dáná yà kú láàrin sàn á torí wọ́n ń jẹ kù wọ́n ti jẹra fún tó bá ti pé pẹ̀lú ayé màá láyé ìgbà náà tí ó bá jẹ́ pé ayé tá wà yìí wọ́n wà á pàdé lọ́jà wà lọ́lọ́ọ̀fẹ́ pé yọ àtijọ́ lọ́wọ́ náà ájọ máa fún ọ̀kadà ní ọlọ́run ẹgbọ́n lọ́rin láyé èsì lọ́lọ́ ìpínlẹ̀ lẹ́nu yẹn káánà àwọn méjèèjì alùpùpù lẹ́nu nìyẹn o káánà yà kò láàmì tọ́há wọ́n jẹun là áwọn àwàrà fún wọn kékeré ọlọ́run jẹun kì í banú jẹ agbára ìdáná.

àti pé ní ọjọ́ tí yóò kó gbogbo wọn jọ pátápátá. ọjọ́ wo la ń sọ yẹn ọjọ́ àlèkè àmọ̀ kí ló ṣẹlẹ̀. lẹ́yìn náà o yóò ti sọ fún àwọn pé. ọlọ́run àti fún àwọn àwọn á ọmọ ádámà ń pe àwọn bẹ́ẹ̀ ti ń pe ọlọ́run ló ní ẹ̀rí jìbìrìlù alọ́ọ̀ jìbìrìlù muhammad israfil orúkọ mẹ́rin ni wọ́n pè é orúkọ ọlọ́run wọn bẹ́ẹ̀ tànádé wọn bẹ́ẹ̀ tí màláìka wọn bẹ́ẹ̀ wọ́n wà wúwe lóhùn dúdú àgbo wọ́n wà fi ní wọn bá sọ pé wọ́n bẹ́ẹ̀ fi mélòó mélòó mélòó ní súnà mélòó ẹni tí ń pèsè ní súnà ìmì ò gba lẹ́bù yẹn kọjá ńlẹ̀ Yorùbá yìí àwọn ọmọ táàbí lè orin yànnà yẹn kí sọ̀pọ̀lọpọ̀ àwa ṣe yí sẹ́wọ̀n sẹ́yìn pé mọ̀lẹ́kà nìyẹn èèyàn pé ànábì nìyẹn èèyàn pé Israfil èèyàn pé Jibril ó tún pè wọ́n máa lọ́ọ̀ nígbà míì àkọ́kọ́ ni pé ó pe tí èsì tí òótọ́ sí kó pè ó tẹ̀lẹ̀ níbi irú àwọn omi ìbẹ tó wọ̀n sójú pátákó láwọ́hà sánpè ní wàhálà tó jẹ́ fífọ̀ mu nígbà míì ó lè jẹ́ ní bákàdá tó jẹ́ wíwé. pípe nǹkan tí òótọ́ sí ká pè eléyìí ó tẹ̀lẹ̀ lẹ́yìn wá náà nǹkan tí wọ́n á lo nǹkan yẹn fún nígbà míì wọ́n lè sọ pé ìfẹ́ wọ́n lè sọ pé ògùn fẹ́ nígbà míì wọ́n lè sọ pé ògùn bẹ̀rẹ̀kù nígbà míì wọ́n lè sọ pé ògùn kátà èwo nínú gbogbo àwọn ọ̀sán wọ̀nyí nígbà èso kọ́ńtà ọ̀bà nìkan lónìí ní ìkápá rẹ̀. sábà. ọlọ́run wa tún sọ fún àwọn náà sẹ́yìn bá nàná ẹlẹ́kọ̀ọ́ kan kí ọlọ́run wa sọ fún wọn. sẹ́yìn ẹ̀yìn àwọn ẹgbẹ́ wọ̀nyí sẹ́yìn ni wọ́n sì bí ẹ̀rọ gbọ́dọ̀ fáwọn ọ̀láyíkà wọ̀nyí. wọ́n sọ wípé sọ̀bẹ̀ hànà bí sọ ọmọláwọn náà ti ní pàtàkì lé rẹ̀. náà. ìrẹ́ni olùdáàbòbò wa kì í ṣe àwọn ìwọlọba tí ń dáàbò bò wá kì í sàwọn ẹ̀dá tí ń pè wá yìí kì í sàwọn ẹ̀dá mi tó dáa. bẹ́ẹ̀ kọ́ àlùjẹ̀nu ni wọ́n ń sìn. àwa kọ́ ni wọ́n sìn àlùjẹ̀nu ni wọ́n ń sìn báwọn tó ti síbẹ̀. balikanu yàgùdù nàìjíríà àkàrò wọn bìrì mùmínú ìmùmínú àjọ nínú wọn gbàgbọ́ o lọ́pọ̀lọpọ̀ wọn yàtọ̀ kí ló tẹ̀lé. فاليوم لا يظلم بعضهم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها نعم kọ́dọ̀. nítorí náà ní òní. lónìí àlùkò yà mọ̀ yìí. apá kan wọn kò lè ní agbára àǹfààní kan tàbí ìpalára kan fún apá kejì. kò wá sí tẹ́nìkan wúlò fẹ́nìkan sẹ́yìn kọ́nà ti sọ ní wáyà sàkàlẹ̀ ẹ̀ka pé àwọn ọ̀dọ̀ tààrà wọn nígbà tó máa fojú rí lọ́jọ́ bẹ̀rẹ̀ sí àná. wọn ò ní sàǹfààní kankan fúnra wọn náà mò ń bọ̀. àti pé àwa yóò sọ fún àwọn alábòsí wípé. àwọn àkọ́kọ́ àwọn tí ń ṣe kankan sí lẹ́yìn ọ̀lọ́ọ̀. ẹ̀tọ́ ìyá iná tẹ̀ ń pè ní rọ́wọ́. ìyá iná tẹ̀ ń pè ní rẹwà sọ̀rọ̀ ẹni tó ní náà sọ̀rọ̀ náà yẹn tí ọ̀rọ̀ àgbà pé bẹ́ẹ̀ ẹ̀dá náà ni ẹ̀dá náà ni àdá òótọ́ ni bọ̀tá ló sọ̀rọ̀ náà nìtì ẹni tó dáná tó sì ní kápá àti ìyá láì ọlọ́mọ fi ìyá jẹ wá ọ nínú sọ́látù bọ́kọ̀rà àyà one sixty five. والناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا يرون العذاب أن العدوة لله جميعا وأن الله شديد العذاب نعم ọ̀nà míì kọjọ lẹ́ẹ̀kẹta ẹ̀tún gbọ́ ti sọ́ọ̀tù ìbọ̀kọ́lá ráì. ó ti gbà nínú àwọn ènìyàn. ó ń bẹ nínú àwọn èèyàn. tí wọ́n mú àwọn nǹkan mìíràn ní ìsìn. wọ́n mú àwọn nǹkan mìíràn jọ́sìn. láì jẹ ọlọ́run. láì sọlọ́run. ní ẹsẹ̀ ra ọlọ́run. wọ́n mú bá wọ́n mú wọn lórogún wọ́n sì wọ́n láì sọlọ́run. wọ́n fẹ́ràn wọn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọ́n bá ti fẹ́ ọlọ́run. gẹ́gẹ́ bí ẹ́ wọ́n fẹ́ràn wọn gẹ́gẹ́ bí wọ́n bá ti fẹ́ ọlọ́run. ẹ̀ẹ́ àtúbẹ̀ náà ti wọ́n fẹ́ràn àwọn nǹkan tí wọ́n mú lórogún pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́kéèyàn fẹ́ràn ọlọ́run sóye àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé yòókì búnà ń ta òbílà wọ́n nífẹ̀ẹ́ àwọn orogún tí wọ́n mú pẹ̀lú ọlọ́run wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́run náà torí ẹ̀dá fi ní wọn nínú ìbàdàn gbogbo ìjọ pé ìbàdàn sì yóò padà ráre lọ́jọ́ gbé dàrú kìí àmọ́ torí pé wọ́n gbé nǹkan méjì sọ́kàn tí méjèèjì sì wúwo nígbàyà wọn. àmọ́ kò dọ́gba tí ẹ bá ti bọ́ lọ́run bá wọ́n rogún nínú kó jẹ́ wípé ọlọ́run ti fúyẹ́ ìdíbò táyé ààyè ibi tọ́lọ́run wà kò fúyẹ́ ní tí ó ti tẹ̀lẹ̀ náà nù torí pé àṣírí pàtàkì ìwọ̀n ò lè jọ gbé ọ̀kan ó kan. lọ́wọ́ fi máa sọ pé ìwọ̀nba lè rántí òun mọ́ kọ́lílà mọ́ sọ̀dà sharon ẹ ìsábà rán kọ́lílù yẹn gangan àwọn olùmọ̀ béèrè pé ewé ò ní rántí kékeré tọ́lọ̀ ní tọ́lọ̀ mọ́ sẹ́kù fún wọn tí ò sọ pé wọn ò rántí òun rárá òun ni kọ́lọ̀ bá fúyẹ́ lọ́kàn wọn. èyí tó wà ń bẹ̀ pẹ̀lú ọlọ́run tí wọ́n bá ti wọ́n rogún òun ló tóbi òun ni wọ́n bá wọn lẹ́rù tọ́lọ̀ bá wá ń sọ̀rọ̀ kí wọ́n bá àwọn orogún ẹ wàá ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run wá parí ayé àti pẹ̀pọ̀ kẹrù rántí ọlọ́run tó nǹkan tó bá fúyẹ́ nígbà ìgbà tí wọ́n á náà bá wọ́n yẹn tí wọ́n á lé tẹ̀lé. àwọn tí wọ́n wá ìfẹ́ tí wọ́n ga ọlọ́run tóbi lọ́kàn wọn tí bá ti ń wọ́n láti tẹ̀sán láti ọlọ́run tóbi nígbà àwọn ẹni ọlọ́run tí wọ́n ń sin ọlọ́run gangan tọ́lọ́run bá sì tóbi ń bá èèyàn ní tí èèbá sọ ọlọ́run fù yẹ bí ó tèrí táyé ibì kan nìyẹn nínú àtàyà kan jẹ́ òní sọ́tò nípa nígbà tí sọ́ọ̀tù alàníà eh, sọ́ọ̀rì sọ́ọ̀tù alìmọ́ràn ti ń parí lọ tẹ́lẹ̀ ń sọ wípé ìmẹ́mà dáadé kò mọ̀ ṣe ìtọ́ọ̀nù ìkọ́wòkò áòlìyà àwọn èsì bẹ́ẹ̀ rí yẹn àwọn tí ń wọ́ tẹ̀lé wọn tí wọ́n rí wọn tí wọ́n ń sìn wọn lẹ̀rú wọn mọ́ bà. Oye tán bá ń rà yìí ní láàbẹ̀ wàbẹ̀ ìsàtì láì tààlà pẹ̀lú títóbi ọlọ́run ibi àwọn tí ń sìn tí wọn ò tẹ̀tọ́ bí ẹ̀kan ti ibẹ̀ ní òsọlẹ̀ sí yóò fọ àwọn ẹni ọlọ́run yóò fún wọn kọjá lọ bẹ́ẹ̀ náà láta tí wọ́n sọ láta wọ́n pè lápèta ẹni tí ìsìn náà dáadáa tẹ̀ tẹ́lẹ̀ tí tọ́lọ̀ tóbi ń báyà rẹ̀ bó o pè lápè bó o pè lápèta náà yóò kún yóò fẹ̀ kan jù kódà bí òní ṣe ìbádà lálẹ́ ẹjọ́ náà èyí ó ti dáàbò sí mọ́ sí ìbádà tí ò bá níbi ìdíjọ́ náà àpèta tọ́lú èjì àtàkùkọ́lẹ̀ ẹ̀sọ́ inú ló bá fẹ́ bèrè pé nǹkan máa tó ńlá pèta yóò tún gbẹ́rẹ́ èsì. nǹkan máa fún ńlá fún jẹ yóò tún gbẹ́rẹ́ ọwọ́. ó máa yóò máa ronú pé wọ́n lè bá bí yọ wọ́n lè bá tọ̀ ń yọ nígbà míì. wàhálà yóò wá pọ̀ kò wá ní sísèyí. sẹ́ni ọlọ́run ti tọrọ mọ́nà fi ń fi ọlọ́run láàárọ̀ fi ń fi lóru tí ń pẹ̀lú ọ̀sán tí ń pẹ̀lú òru oṣù tó kò sọ́nà méjì tí ó yà sí. ọ̀nà rírù kan àjọṣe kékeré ni nígbà tí mo wà ní ṣe oníbàdàn ọwọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò lé ní twenty years lábàbàdé ní géètì níbàdàn náà. làbá sì jùmọ́ra làbá síra wa ó ti jẹ nǹkan kan nínú òṣèlú ló fi jọ́nà rébù lẹ́gbẹ́ ọ̀sẹ̀ máa pẹ̀lú àwọn. mo wá ń sin lọ́wọ́ ní àrùn ti irú àbáàbá nǹkan kan ní wọ́n ń òun náà bá wọn tó ṣèlú mo ní ọ̀rá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó ṣe lọ́hùn lórí ìgbó náà láti sọ̀rọ̀ ó ní ibi tí mo sọ̀rọ̀ tó dáa sí ó ní òun tẹ̀ ó ní kì í ṣàgbo téèyàn kì í ṣe ibi téèyàn pẹ́ sí ó ní jẹ́ oníyìnbọn pẹ̀lú kan nínú àwọn táwọn jọ ń ṣòṣèlú ó láwọn assassin wọ́n yìnbọn wọ́n bu ń gbò ọ̀kankan òṣẹlẹ̀ ikú òṣẹlẹ̀ wọ́n wá ń pẹ tó rán wọn pé lórí fóònù ọ̀dọ̀ ìjọba pa náà pé kò kú pé àwọn ti ṣe báyìí ti ṣe báyìí pé kò kú ẹ ti yìnbọn wọn ní ìgbà fún yìnbọn wọn ní ẹtì lábẹ́yà kẹ yìnbọn wọn bá ti lábẹ́yà òkè wọn bá fún lọ́tà kan wọn bá kú. èṣù kan lágbára jèṣù kan lọ èṣù kan forí balẹ̀ jésù kan àmì tó bá lẹ́kọ́ ọlọ́run bá lójì mọ́ ló kù tí nǹkan kan wá ṣẹlẹ̀ fẹ́ ti ń sọ ọlọ́run yóò tún mọ̀ pé kọ́dárù lọ́yọ̀ mọ̀ṣẹ́ àfà dọ́lọ̀ ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n èṣù kan bàbá kan sọ fún mi ní sáànà ní àbómi lábúlé ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ ìtumọ̀ fẹ́ fẹ́ wà kọ́rẹ́ǹtì gan-an ó ní àwọn sójà máa ń wá sọ́dọ̀ wọn ọlọ́pàá máa ń wá pé oògùn bọ́n oògùn bọ́n ó lóun wá onígbangba ta tóun tún fóògùn bọ́n hàn wọ́n náà ní lóríṣiríṣi àwọn oṣù ọjà mọ́lẹ̀ nígbà míì àwọn tún so ẹran gbà míì àwọn tún so adìẹ mọ́lẹ̀ ó nígbà tóun tí ọ̀tá àbọ̀ ń lọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí nǹkan yìí sí òkú ó lọ sọ pé bàbá àti níyẹn àti báyẹn pàdé lábúlé wa ká tó wá bọ̀tí tí ẹsẹ̀ yẹn tó jẹ́ pé ọta ìbọn kanlẹ̀ dáhùn ìyẹn làwọn ò sí ìrìnà kò ìyẹn ni kẹ báwọn ṣe ó lọ sọ pé yóò na yín lówó gan o ó ní ọsọ pé gbogbo ìjọ bá jẹ́ àwọn òsùn àwọn òkùnfún àwọn òkùnfún ọlọ́wọ́ sí ó ní sójà ni wọn. tí wọ́n bá tún kú òun bẹ̀ wọ́n tún lọ bòmíì torí wọ́n tún máa ronú pé ẹnìkan ó tún wò pé ah, ṣé ìbọn ò dáhùn ẹ tí ì níbi tó ẹkẹ rìn lẹ́ni ìbọn tún dáhùn lọ́nà kan. ó tún máa ronú ó tún máa ronú títí tó fi láyé wọn tán ilá yàn ṣá ọ̀lọ́. pé bí ọkùnrin olóbí bí ọkùnrin ò ṣe kí ni kò tó. nígbà tá a wà ní kéwù gan ọ̀kan náà ọ̀nà kéwù sọ wípé òun wà sí ìmọ̀rú ajẹ́tìfù tó fún un jọ́nà mo gbà pé ọ̀hún amákòjú rẹ̀ wá débi pé tó ń bá wọlé òun sọ pé láǹtà wá òun kọ́ lòun lọ sàn náà ti ń dọ́wà àpèjú ìgbóhùn wọn nù ní tí wọ́n wà sí ń bí àjọ kí lọ́dọ̀ àbákan náà wọ́n yìí sinmi o wà lẹ́yìn tí máa ti dán nìkan ní mọ́ sinmi wọ́n láti bá òògùn kan pàdé nìkan wọ́n yìnbọn ọ̀tá ń gba bòmíì lọ wọ́n rí pé kò tó èyí tí ìbọn òní tọ́ta òní jáde rárá àwọn àwọn níbẹ̀ àwọn sì sàn ní àná. àwọn kan tó wá wà ń bì kan tó ẹyẹ àpèjúwe mo mú wáyé wọ́n wá sọ pé ìbọn òun ránkẹ́ ẹ̀kọ́ sí tó jọ ẹ sí lábẹ́ asókè lọ́tà bá wọlé. oní táwọn òní sí sínú o tó pé at the end of the day náà òfúrufú pẹ́ẹ́tẹ̀ náà ni ayé ìgbìmọ̀ wa tó ń tẹ̀wọ̀n lọ́wọ́ kọ́sọ̀rọ̀ dúníyà wà láàkà wọ́n wá pàdánù wọn kò fọ ayé àkàrìkì àná ẹnì kan pè mí lórí fóònù ó ní kí mo rí fáyẹta tó tọ́ àbí òtọ́ mo ní sí èrò ni mo ní kí ní jẹ́ báwọn mo ní ẹ̀bọ òjíṣẹ́ ọlọ́run sọ fún wa ní kejì fẹ́ẹ́lì ní sábì àlèmú bíkọ́s ẹ dènà sí nǹkan méje tí ó pani o. àṣírùkù làkọ́kọ́ àṣírù lẹ́lẹ́kejì ìgbẹ́ onímájìkì ni tí ìbá àmsámáwá ṣe ayẹta kan téèyàn gbé wọ̀lẹ́wù táwọn tó sì mọ mọ nǹkan tí kò ní jẹ́ kọ́ta àmọ́ wọlé náà gbé wọ̀lẹ́wù tó gbé tẹ́lẹ̀ ń bá bọ́wù yẹn lẹ̀ tó wà físíkà tó wà somehow technology ó di ọ̀jẹ́ pé eléyìí kò sábòrú bẹ́ẹ̀ bá a ti lo drug fáwọn àìsàn yàtọ̀ sí eléyìí tí wọ́n ti mọ́tò ẹ̀ nísìnyí náà àbí eléyìí wọn sí irú technology ni bóyá wọ́n ṣe fìlà rẹ̀ bóyá wọ́n ṣẹ̀wò rẹ̀ bọ́sẹ̀ akátú àti àwọn ìyá òṣòrògà pẹ̀lú bàǹtẹ́tẹ̀ ń rówó ẹyọ ń bẹ̀ yẹn àbí kàrà àwọn òpin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí wọ́n lè máa fẹ́ fi jọra wọn pé wọ́n lè máa fẹ́ fi gbéra wọn kí fóònù náà tó dé àwọn Yorùbá lè kẹ̀kẹ́ mẹ́mọ́ fi pelé àbẹ́mọ̀ ẹgbẹ́ màbá wa lójókòó yìí òun máa sọ̀rọ̀ kò sí fóònù ní ẹni tí ń pè ní bàmọ̀ gbọ́ yóò wà máa ránṣẹ́. síhìrù agbo fi agbo idán ó fẹjú ó fẹjú gan wọ́n ní àlìjànú kan wà tí wọ́n fi sẹ́yìn lọ tí wọ́n bẹ̀ lọ́wọ́ yẹn. tó bá jẹ́ pé lórí kí n má kú kọ́ wa ayé má tẹ̀lé kí n má lọ bọ̀rọ̀ àwọn tó ṣayẹta àti àti èyí tó dàbí ayẹta àtoríṣiríṣi rẹ̀ kí ló fà táwọn fi kó láyé táwọn ọlọ́pọ̀ bá jà ó máa tẹ̀lẹ̀ táwọn olóṣèlú bá jà á máa tẹ̀lẹ̀ ẹ̀ẹ́kàn gbọ́ pé à wọ́n pa lágbájá tèmi àtẹ̀yìn jọ tá a ti jọ rí rí tá a ti jọ gbọ́ rí tí wọ́n sọ pé à òun ni o tí wọ́n bá ti jàjà kan bí ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn thirty minutes kan báyìí lẹ́bàá gan fún ẹ ti pa bí ìlọ́wọ́ kú ṣe bá orí títì wọ́n fà mí ìsì. sẹ́yìn ọmọ òkè à tí wọ́n sì lè fa alágbájá tó bá wọn. àtẹ̀ntí àṣẹ ò bá ti pè wàlọ́ ìràbí bẹ́ẹ̀ni fàyẹ́ta kọ́dà kò burú ẹni tí ò jẹ́nẹ́rà tẹ́ tóbi tóbi rìtáyà àìmọye rìtáyà jẹ́nẹ́rà ọta ọ̀bẹ lómi rí ọta ọ̀bá rí tí wọ́n yọ ọta lára wọ́n sì yọ ọta lára lómi rí ẹnìkan sì lọ jẹjẹ rẹ títí ìbọn ti bà láì mọ̀ bí tí mọ̀ tó wá tí mọ̀ wá torí pé kádàrá pé ikú mọ̀ ní o àmọ́ jẹ́nẹ́rà nígbà tó fi di pé ó ti jẹ́ ológun tí tó fi kó mẹ́ẹ̀ tó fi kó láyé àsọ pé kù mọ̀ ní o ọ̀tá ò ní bà kíkú ráyé pẹ̀lú sábà díẹ̀ lọ́dọ̀ kádàrà wọ́n ń se òde kan bàbá kan wà nílùú wa olówó ni ìlówó tipẹ́tipẹ́ irú èmi náà agbẹ́jùmọ̀ lówó ni wọ́n ń ṣe òde kan tó dé òde ìlú náà ní lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ti wọ́n sì wọ́n sì gbádùn kan máa pe àwọn èèyàn bí ọdẹ ọdẹ bí àwọn èèyàn táwọn ń tàbọn táwọn fi ń sábà sóde ìlú báyìí bí káwọn ọba mọ̀ sí nǹkan táwọn oníbọn mọ̀ yìnbọn yẹn bọ́mọ̀ kan ti kò tí ẹ̀ yìnbọn ìbọn dáhùn nínú ìbọn tó gbé lọ́wọ́ ló kàn dáhùn agbárí bàbá yẹn ló ti. tó ń kí another day fẹ́ẹ̀fẹ̀ dójú aago tó ń kí àwọn lọ́wọ́ báyìí ibẹ̀ ló wó lẹ̀ títí ibẹ̀ ló wó lẹ̀. kódà wọ́n fẹ́ ayélujára sọ pé àbí àbẹ́ni tí kí ló sọ pé ẹni tí bá ti ń kí ni oríṣiríṣi ọ̀rẹ́ ọ̀rọ̀ ní eh, ọ̀nà làwọn èèyàn náà fẹ́ tààmù ẹ̀sìn tí ẹ bá ti pé wọ́n yìí sọ̀tà tẹ́lẹ̀ lọ́yẹ pọ̀tà ni wọ́n tẹ́lẹ̀ wọn bá lọ́mọ kì í lọ́rùn táyé òkúta pé ẹjọ́ bá ti rí tí mò ń kí ni kó yìí ń bọ̀ ó sì lọ nù. ìnáma dáàlì fún mu ṣe ìfọ́ ọ̀nà yòókàwùfù àwòlìyá báwọn èsù máa ti máa dẹ́rù bara wọn nìyẹn. orí ayáwó la wà one fifty six nígbà táwọn èèyàn tí wọ́n jẹ́ ní tí ń ṣe lọ́hùn tọ́lọ̀ ń tóbi nígbà ìyá wọn táwọn ń pe ọlọ́run bá nìkan àṣáájú kó bá nìlá náà. ìbá ṣe wàlọ́ yàrá lẹ́bí ìmọ̀ bọ́lá mú àwọn tí wọ́n ń pè nǹkan ní ìmọ̀ ọlọ́run yẹn tó bá ti pé wọ́n mọ̀ nígbà tí yàrá bá dé tó bá ti pé wọ́n mọ̀ sí gbogbo agbára tó lọ́run bá ní. àti pé dájúdájú ọlọ́run lè koko níyà ẹ̀jẹ̀ tó wájú. nígbà àwọn tí a tẹ̀lé bá yàgò fáwọn tí tẹ̀lé. àyà wa ti sísá lọ nìyẹn. ìtàbára àlẹ́bí náà túbẹ̀ hùn nínú lẹ́dínà sábà wọn nígbà táwọn táwọn èèyàn mú sí tán jẹ́ orogún tí wọ́n bá ń yẹra tí wọ́n ń yẹwọ́ lára àwọn tó tẹ̀lé wọn ẹ̀dùnkà. nígbà táwọn tí a tẹ̀lé bá yàgò fáwọn tí wọ́n ń tẹ̀lé wọn. tí wọ́n yàgò fáwọn tó tẹ̀lé wọn bí àpèjúwe méjì mẹ́ta tá a ti mú wá ṣáájú. tí wọ́n sì rí ìyà. tí wọ́n sì rí ìyà ọlọ́run. ohun tí ó so ohun tí ó so wọ́n pọ̀ yóò sì já. làjọ ti sọ̀ wá ní símọ́ ọ̀tá ọba bẹ̀rẹ̀ ẹ tẹ̀síwájú àwọn tí ó tẹ̀lé wọn yóò sì wí pé. ẹ máa gbọ́ o àwọn tí wọ́n wá mú àwọn orogún pẹ̀lú ọlọ́run àwọn tó tẹ̀lé wọn tí ń sin kẹ́mílẹ́yìn ọlọ́run wí pé. ìbá ṣe pé ìpadà sí ayé ń lọ fún wa. tó bá yẹ ká bá lè padà wá sáyé ni. àwa ìbá kọ àwọn sílẹ̀ gẹ́gẹ́. dàbá rọ ọ̀nà mi ni mo àwa náà sọ fún àmọ̀ wọn rí ní pípadà sí ayé tí ò ní tẹ̀lẹ̀ mọ́ àwọn náà sọ pé àbá yìí mọ́ afẹ́fẹ́ ẹ̀kọ́ wọn lẹ̀ abẹ́gbẹ́ fún àwọn ọmọ ní tó sì jẹ́ pé inú sọ́tùlà ní àm sóra kẹfà àyà one twenty eight tó sì jẹ́ pé wọ́n jẹ wọ́wọ́ ni tó ń jọ péra wọn ni ìsámsá àbáàdùn náà bíbá àbí ọ̀bàràdùn náà ájà lẹ́nu lẹ́bi ájà sàdánà àwọn ètò àjọ̀nú àti ètò èèyàn wọ́n mọ̀ sọ pé ìsámsá àbáàdùn náà bíbá àbí àwọn tó gbádùn ara wọn láyé ni tọ́lọ́mọ wa sọ fún wọn pé lónìí yìí o iná ni kò gbé yín o kọ́ọ̀lì mi nà fi hà ilà ẹ̀ṣẹ́ àlọ́ ilà mọ́ṣẹ́ àlọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn mọ̀ sọ pé tó bá jẹ́ pé làwọn àna lànà kárọ̀ tán lànà tàbárọ̀ àmínú kàmá tàbárọ̀ omi nà. báyìí ni ọlọ́run yóò ṣe iṣẹ́ wọn ràn wọ́n. ọlọ́run ti tẹ́ àwọn nìkọ̀ọ̀kan wọn kàn wọ́n ní iṣẹ́ tó jẹ́ pé ó ti já sófò wọ́n ní yàtọ̀ bìlá ọlọ́mọ tí iṣẹ́ wa ló fò. wọn kò sì ní jáde nínú náà. wọn ní jáde nínú náà ó kù bẹ́ẹ̀ nínú ayé àlùkò ti ń jẹ́ ká mọ̀ yìí pé kódà ń bẹ sọ́ọ̀tù zòkòrò àyà sixty ọ̀kan tó wà ń bẹ̀. àlàáfíláàrù báàdù ń yàwó mọ́yìndín lè báàdù àdúgbò ní ilà mùsàkì. àlàáfíláàrù yàwó mọ́yìndín báàdù àwọn tí wọ́n jọ wọwọ́ ara wọn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tinútinú lórí àìsí náà lórí ẹbọ láyé lọ́jọ́ àlìkìyàmà àdúgbò ọlọ́run àti wọn lọ́ta ilẹ̀ mọ́tàkì àbọ̀n orí lọ́pẹ́ bèrè ọlọ́run bá ni wọ́n ti jọ ọwọ́ ẹ̀ka. àwọn ọ̀rẹ́ lọ́jọ́ àlìkìyàmà lọ́jọ́ àlìkìyàmà lọ́jọ́ náà làǹgọ́ yẹn apá kan wọ́n dọ̀ta apá kan lọ́jọ́ náà. àyàfi àwọn olùbẹ̀rù ọlọ́run. àbàwọn tẹ́sán náà dà papọ̀ ìjọmọ̀ yẹn ẹ̀sìn yẹn já mójútó ẹ̀sìn àtijọ́mọ̀ yá rẹ̀ ìjọmọ ìyá ẹ̀sìn èèyàn máa fi ran ẹni lọ́wọ́ láti jèrè ní ọ̀gbẹ́dọ̀ sí àmì ọ̀gá tí ìjọmọ ìyá ẹ̀sìn dálé lórí yẹn. lẹ́tọ̀ tó wá náà àdéhùn sí ẹnìkan ó jẹ́ gíláàsì ìjẹ́ mìíràn fọmọ ìyá rẹ̀ ẹnìkan wọ̀ ẹnìkan tó ní òtí ìtò lágbájá ní òtí ìṣesínà tó ní òtí ìdúró ṣeṣe tó wọ́n sì jọ wà ní kò sọ fún ẹgbẹ́ òṣèlú wọn wájú òṣèlú bá ẹni tó fẹ́ lé bá náà òdìgbò ó dìgbà tó bá dá dúró tí ò bá ọmọ ìyá rẹ̀ ṣe mọ́ tí ò jọ sí náà pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ tí òun jọ rí wọn láwùjọ tó yẹ ká mọ rí wọn mọ́ ìgbà náà ni ó wà á hàn àràtà lójú ààrẹ ní wàá di olójú kan nílùú àfọ́jú tí ó ní ọmọ safari tó ń lójú kò dáa pé òun ọ̀sìn láwùjọ bí kan ti ń sin náà kò dáa pé òun ọ̀rẹ́ nìkan tí ó mọ challenge ẹ̀ kódà láì sọ̀rọ̀ ẹnu olóbi ìmọ̀ fáwọn olùmọ̀ ibi ṣe ni tẹ́ bá ń ka tírà ẹ kí èsì láti òní lọ ẹ mọ̀ gbọ́ àwọn olùmọ̀ ní sọ̀rọ̀ yọ̀ pé kọ́ọ̀dà tìlẹ̀ ó làmọ̀ àbí kọ́ọ̀dà yọ̀ làmọ̀ àwọn àbá sọ pé àfọ́ àti ìfà àti yẹn tó ní wọ́n bá sọ̀rọ̀ àwọn àbá sọ pé yóò fẹ́ difficult ní láti mọ táwọn àwọn àbá gan àwọn olùmọ̀ sọ pé àwọn olùmọ̀ sọ pé táwa lòlùmọ̀ gan wọn ò ní sọ pé àwa olùmọ̀ sọ pé àwọn olùmọ̀ sọ wọ́n wípé wọ́n wípé kálukú wọ́n wọ́n pé wọ́n wọra wọn pé níbo la bí ìgbé kí la bí ìjẹ́ ó sọ ma sọ pé àárẹ̀ ẹ̀mí àwọn olùmọ̀ àbáwọn onímọ̀ ta ni wọ́n bo wọ́n wà àwọn náà wọ́n ti sọ̀rọ̀ bọ̀tí wọ́n ríra pé àwọn kéré pọ̀. kọ́lá ibùjẹ̀rí nínú àlàyé ááyà yìí náà ni àrùn àti ẹ̀kọ́dà àwọn òkójọ́ ti lọ tó báyìí ẹ̀jẹ̀ ká tẹ̀